kábíyèsí elédùmarè iṣẹ́ tí a fi ń gba iṣẹ́ tàbí tí ẹni tó bá ń sábà máa ń lo kọ̀ǹpútà tó máa fi ń rí ojú rere bí mo ṣe lè sọ nìyẹn iṣẹ́ tí a fi ń gba iṣẹ́ mo lò ó kò dáhùn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà ẹ o ọlọ́jọ́ ìní èmi ni ọmọ má ṣe bẹ̀rù gbòǹgbò líle jésè kábíyèsí rẹ o mo kí gbogbo ẹ̀yin yèyé amúlẹ̀ ayé rọmọlọ́run mo kí gbogbo ẹ̀yin bàbá tó fi òótọ́ inú tí ẹ fi gbé ilé ayé ró tí ilé ayé ò fi dàrú tí ilé ayé ò fi doríkodò iṣẹ́ eléyìí ẹ bá mi wá ọkàn màálù èyí tí ò wọnú omi rí tẹ bá ti rí ọkàn màálù tí ò wọnú omi rí yìí ẹ gbìyànjú ẹ bá mi wá ìtànà tó ń pè ní ìtànà tọ́nà gbowó á jẹ́ two hundred and one ẹ bá mi wá ewé ṣawéré pèpè tí ò lújú á jẹ́ two hundred and one. ẹ bá mi wá ewé ìtágìrì èyí tí ò lújú á jẹ́ two hundred and one. ẹ máa bá mi wá ìyèrè tó jẹ́ two hundred and one. ẹ wá bá mi wá ewé kan tí wọ́n ń pè ní ewé ọ̀la ẹ bèrè lọ́wọ́ àwọn tó ń ta ewé ọmọ tẹ bá mọ̀ pé lóòótọ́ ni wọ́n sọ fún yín ewé ọ̀la bí o ní two hundred ẹ wá bá mi wá ewé kan tí wọ́n pè ní ewé oríjì two hundred and one gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí ẹ kó wọn sórí ọlọ ẹ bá mi gún wọn papọ̀ ọkàn màálù tí ò lújú ẹ bá mi gé sí two hundred and one ọkàn màálù tí ò wọ mi sọ́rí ẹ gé sí two hundred and one ẹ bá mi kó sínú apẹ tuntun ẹ yọ ọwọ́ ọjà kúrò lára ẹ̀ ẹ bá mi dá omi àgbọn mẹ́ta ẹ bá mi já omi àgbọn àgbọn ẹ àgbọn mẹ́ta ẹ já omi ẹ̀ sínú ẹ̀ ẹ bá mi sì lépo níyọ̀ ìyèrè two hundred and one lẹ́ máa fi ṣe ata ẹ̀ tí n bá ti fún yín nírú iṣẹ́ báyìí ẹ gbìyànjú ẹ lu ata ìjọsìn tó bá jọkùnrin mẹ́sàn-án péré tó bá jẹ́ obìnrin méje kẹ̀dẹ̀ ló kóró inú atare tó bá jọkùnrin mẹ́sàn-án tó bá jẹ́ obìnrin méje ẹ lọ gbogbo kinní ìpapọ̀ ẹ kó sínú apẹ tuntun pẹ̀lú ọkàn màálù tí ò wọ omi yẹn omi àgbọn ní kẹ́ fi lépo níyọ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè àwọn ọmọdé tínú yín mọ́ síra pẹ̀lú àwọn òbí ẹ̀ tọ́ọ̀ ní sọ pé o fẹ́ lo ìràwọ̀ àwọn tàbí àwọn èèyàn tó wàhùn kó wà láyìíká ẹ̀ ni kò jẹ́ kọ́bẹ̀ jẹ́ ò ní jẹ nínú ẹ̀ o ìgbín mẹ́ta péré ni wọ́n máa ṣe o tó bá jẹ́ ni tí ò kí ń jẹ ìgbín wàá wá ẹja àjàbọ́ tó bá jẹ́ ni tí kì í jẹ ẹja àjàbọ́ wàá bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ wàá gé sọ́nà mẹ́ta tó bá jẹ́ pé ẹja àrọ̀ ló fẹ́ lò ìyẹn ẹja àjàbọ́ wàá gé sọ́nà mẹ́ta ò ní gé já omi àgbọn náà ló máa fi sè but ewé tó máa lò ní wọ́n pè ní ewé àjẹkòfòlé ìyèrè mẹ́sàn atari atare mẹ́sàn-án kóró ni o àti atajọ̀sí mẹ́sàn-án lépo níyọ̀ ó ní wọ́n máa jẹ o pẹ̀lú apẹ tuntun èyí tó sì pẹ̀lú ọkàn màálù yẹn wọ́n kọ́ ló máa jẹ àwọn èèyàn ló máa bẹ́ẹ̀ jẹ́ wọ́n á wá ṣàdúrà fún ẹ tẹ́rù bá ń bá àwọn tó yẹ ká tó bá fẹ́ bẹ́ẹ̀ jẹ́ àwọn wòlíì tó lè bẹ́ẹ̀ jẹ́ pè wọ́n mọ́ra jẹ́ kí wọ́n bá ẹ jẹ́ kó wọ aṣọ tuntun kó kúnlẹ̀ sáàrin kó ṣàdúrà fún ẹ gbìyànjú kó ṣètọrẹ àánú fún wọn oh my god lẹ́yìn tó bá jẹ iṣẹ́ ìtàn tó ti bẹ́ẹ̀ jẹ tiwọn tí wọ́n wá jẹ ìgbín tàbí ẹja àjàbọ́ tàbí ẹran ẹlẹ́dẹ̀ yẹn pẹ̀lú ewé kan ṣe ló máa lò ewé tí wọ́n ń pè ní ewé àjẹkòbàlé ló máa lọ pẹ̀lú omi àgbọn tó o bá ti jẹ́ lépo níyọ̀ tó ti jẹ́ tán máa wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ lọ́sẹ̀ yẹn kò ní pẹ́ rárá níwájú ọba onímájẹ̀mú wàá rí wípé ọlọ́run máa yọ́nú sí ẹ ẹ yọ́nú òun lọ́ba ògùn o mi ní parọ́ fún yín àwọn kan wà nínú ayé yìí tí wọ́n ń bínú láyé ṣe máa ń gbóná mọ́ àwa èèyàn tá a bá ti pèsè tiwọn fún wọn wọ́n ń wò wá bóyá ṣe bóyá ò ṣe torí ìran wọn la ká má tanra wa jẹ́ bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè wá rí pé ọ̀nà ayọ̀ máa ṣe fún ẹ bọ̀ kínní kan wá ní òwà ló bá mi ra irun àgùntàn ní tútù gbìyànjú gé sí méje tó bá jóbìnrin gé sí mẹ́sàn-án tó bá jẹ́ ọkùnrin fi sínú apẹ tuntun bu epo díẹ̀ sí ó tán tó bá ti di aago òru wàá ti wá àwọn ọlọ́dẹ wàá ti bẹ̀ wọ́n wàá ti fún wọn ní nǹkan kọ́sìn ẹ̀dóríta tó máa gbọ́ tí wọ́n ní tẹ̀lé débẹ̀ oríta tó máa lọ gbé sí ṣàdúrà sí i rọra gbélẹ̀ kó máa lọ sílé kó wá máa wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ. ẹ gbọ́ o àyànmọ́ ògbóògùn bọ́ ti ń sọ o àwọn kan ní kádàrá ògbóògùn ẹ gbọ́ ó gbọ́ àdúrà o ó dẹ̀ ó gbọ́ ẹ̀bẹ̀ tipátipá bólúwa ti ń bẹ wàá àánú ọlọ́run tó máa ṣẹlẹ̀ sí ẹ tó bá díṣẹ́ yẹn ṣe kó tó póṣù mẹ́ta wàá múra sẹ́ ẹ̀bẹ̀ àdúrà tó bá ti dago méje alẹ́ má fẹnu kan nǹkan kan mọ́ máa bẹ ọlọ́run tó fi máa sùn tó fi máa jí dago méjìlá ọjọ́ kejì nínú ire nínú ìkejì wàá fi kan ránṣẹ́ sí mi bọ̀ mo mọ̀ pé ire ni wàá fi ránṣẹ́ sí mi nọ́mbà tẹ́ máa pè mí sí zero eight zero whatsapp voice note ní kẹ́sẹ́ yí pè mí direct six zero six eight three nine one seven àwọn òní máa wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ká tó là kòdùbà tó bá pa ènìyàn lẹ́kún o gbìyànjú iṣẹ́ tọ́ ni kò ṣe ìgbàgbọ́ láì iṣẹ́ tọ́ ni kò ṣe òun lélẹ̀ kò ṣe kó máa sáré wá tirẹ́là káàkiri o lágbára ọlọ́run wàá rí àánú ọlọ́run gbà àpótí ẹ̀rí ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ yorùbá ìtẹ̀síwájú gbogbo nínú rẹ̀ ilẹ̀ adúláwọ̀ ire o.